bàjẹ́ o àmọ́ ìhun ìmọ̀ni o níbo láti rí sunna níbo ló ti fẹ́ rí inú Quran kọ́ wa sọ pé ó mú Quran ṣáńgílítì orí nǹkan kan mú orí nǹkan kan mú ní àwọn kan tọ́jẹ́ wípé wọ́n gẹ̀ẹ́tì ara wọn wọn ò kìí bí ìsàlẹ̀ ń bí nìkan wọn àwọn wà lórí ìbùmẹ́rẹ̀ ẹ̀rọ ayé táwọn tòkè lọ́hùn kálákàtó làwọn ń jẹ́. gbólóhùn wọn yẹn gan ó ti yọ wọn kúrò nínú ẹ̀sìn Islam ipe káàtó kan sọrọ lẹ́yìn tí kùránì sọ àwọn gbọ ta ni wọ́n rìfáàs ní káàtó kí ni tí fi ń wọn ní fọ́bi ayé hadithin ba'dahu yu'minun ọ̀rọ̀ wo lẹ tún yìí. pé kò sọ̀rọ̀ ẹnìkan tí àwọn tún gbàgbọ́ mọ́ lẹ́yìn Kùránì nbola fẹ́ ma máa takùn rọ̀ṣúlù fọkùrúhù wà màlá àkùn ànú fàǹtàhù nbola fẹ́ si laqad kana lakum fi si gbogbo àwọn àyà àtìbá nbola fi si. kìí ṣe téèyàn kan mú ní bó ṣe wù ú ó ní ojú òjíṣẹ́ na sa sílám gan mo bó ṣe wò Allah subhanahu wa ta'ala kọ̀kan sọ kuranu kalẹ̀ fún ọ pé ọyá máa bá jẹun. ó ní la tuharrik lisanaka lita'jala bihi inna alayna jama'ahu wa qur'ana fa idha qara'nahu fattabi' qur'ana thumma inna alayna bayana. má rọṣẹ má rọṣẹ tá a máa ti ń sọ̀kalẹ̀ má rọṣẹ má wọrí bó o ṣe gbọ́ yé tí o fi dúó tí o fi ní ha a yọ sanukuri oka falatansa a jẹ orí ka òun ní gbàgbé ẹ wo èjì tó sọ̀kalẹ̀ fún mélòó ló lè tara bọ kí ó nígbà yàn tí ó tún wá dúró lọ́pọlọ rẹ̀ mọ́ ẹ̀yin ọ̀gá mu jíra yìí. Ah, tọ́ ọba ti ń wọ bíi eh, fọ́tì ntọ́ nkọ́ bíi ntá nkọ́ sínú omi ni ni ó fi ẹ̀ máa jẹ bọ́ọ̀ máa ń ṣe nkọ́ ni wọ́n máa parẹ́ kò ní dúró mà torí àṣírà ṣókùlù ti pọ̀ àwọn à ń sáré sókè sódò sáré sísàlẹ̀ pé afẹ́ jẹ afẹ́ mu kò ní jẹ́ kí nǹkan dúró. Ti ẹ dó digbidigbi mùjíza kàtún ẹni ọmọ akọ ọmọ aka ó dúró wa eyín gan ara eléyìí ara ara gbogbo nǹkan ni eléyìí nǹkan ara ni a wọ fọ́tì ọgọ́rọ̀ àwọn pé tó bá ti ń wọ fọ́ọ̀tì o kọ́mọ ra máa palẹ̀ mọ́ kọ́mọ ṣèbádà torí kọ́mọ di pé kóbokòbọ̀ àwọ̀ ọ̀rọ̀ rẹ̀ tí ó fi ba tó ti ti sẹ́yìn jẹ́ digbidigbi ló gbé sí òfin jẹ́ pé Quran kí ni antivirus tó bá ti wà lọ́pọ̀lọ́ rẹ̀ ò ní sáná ara sọ́ọ̀fẹ́ sáná níbẹ̀ yẹn ayé rẹ̀ yẹn sọ pé ara ni bàbá yẹn sọ ẹ̀ hákùrá ni sọ ẹ̀ láti kékeré rẹ̀.

àyàfà wọn tí wọn bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọn àmì ló sọlẹ̀ àti wọn lè dúró lórí iṣẹ́ rẹ̀ yóò di ẹ̀rù jẹ̀jẹ̀ ni sí di kéwù àbí ìmọ̀ tọ́jẹ́ pé tọ́mọ kékeré wá fẹ́ tọ́ba fẹ́ tọ́ba fẹ́ kọjá àlàyé ọ̀sẹ̀ rárá àìsí báwọn bá a ṣe ṣe ni àwọn ti pẹ́ lẹ́nu ẹ̀ lọ́mọ pé padà wọ́n jẹrẹ fúrí ẹ̀fúrí géèmù ayé pé rárá ah, ìgbà máa ń bá àṣìṣe ni eléyìí ni báyìí ni báyìí ni báyìí ni báyìí ni kùránì ò ṣe dàtú kùránì kò ṣe dàtú kò ṣe dáká kò ṣe dá lò àti kíni àti pẹ̀lú àlàyé rẹ̀ tó ti di wípé ọ̀fẹ́ máa mú un ní bó ṣe wù ọ́ ìpìlẹ̀ bídíà nù ìpìlẹ̀ kíni ìpìlẹ̀ bídíà tó bá dẹ̀ ti bọ́ sórí kẹ̀kẹ́ rẹ̀ ń fírì ni kò síbi tí ń da fírì lọ àfi nàár iná lọ fi jẹ́ pé yẹn ṣọ́ra lọ jẹ́ pé gbogbo ògbà táwọn kan bá láwọn ń dá ẹgbẹ́ lẹ̀ wọ́n ń ṣe lẹ́gbẹ́ wọ́n ń ṣe gbogbo ẹ̀wọ̀n wọn ò ní constitution ní ìtọ́ ìṣesí mi májẹ̀mú mi òfin mi tẹ̀yà pàṣípàá làwọn míì fi kọjá àlà wípé ẹ má kírun lẹ́yìn ẹlẹ́gbẹ̀dẹ́ torí wọ́n ní nǹkan míì tí wọ́n ń lò yàtọ̀ sí Quran wọ́n kàn fi Quran bójú tẹ́ ẹ bá fẹ́ rí ẹ ta sí tí wọ́n gbé kalẹ̀ ẹ wá ta sí Quran lẹ́gbẹ̀ẹ́ wọn kẹ́ wo ni wọ́n defend هل يقال لمثل هذا شخص مسلم أنا هو مسلم àwọn náà tó kọjá àná bẹ èyí tó jìnnà jù ló fi jẹ́ pé à ń ṣẹgbẹ́ ní ìyàtọ̀ sí ẹgbẹ́ tí ọlọ́run ọba ti ní baba ńlá wa ádámà ọ̀sọ̀ wa ló kọ́ rẹ̀ anabi Ibrahim aleyhi salatu salam wa ló kọ́ rẹ̀ lọ́sọ̀rọ̀ muslim tá a bá ti ń ṣe tó pẹ̀lú tó yagba sí májẹ̀mú tí ọlọ́run ọba ti là kalẹ̀ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam subhanallah ìṣìlẹ̀ ni. kí ni ó mú yàn kó o ní di ìṣìlẹ̀ yìí àfi kó tún orí ara rẹ̀ rò kó mú nǹkan ní bá a ṣe mọ̀ gbogbo tí ọlọ́run kó tó lè rí kùránì tú ìbéèrè ni pé bóòlù jíṣẹ́ ńlá ṣe tú gbogbo ọ̀rọ̀ kùránì ọpọlọ wa lè má tí gbé but a gbọ́dọ̀ gbàgbọ́ zọ́ọ̀hìrán wọ̀bẹ̀ àtinà ní bó ṣe wá àti nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní anabi musa anabi isa alayhi salatu pípadà wá rẹ̀ yóò jẹ́ àmì ìpàyín àmì ìgbẹ̀yìn ayé má ṣe yè méjì pẹ̀lú rẹ̀ wà ináhu la ilmu lisaa fada tantarun nabi wà sí kíra la alamu yóò jẹ́ àmì ìgbẹ̀yìn ìparí àmì ìgbẹ̀yìn pé a ah, ayé ti ń lo òpin báyìí. ó ní má ṣe iyèméjì pẹ̀lú rẹ̀ níbo ni tá a sọ lẹ́yìn Allah subhanahu wa ta'ala fi kitabihil bi ta ni ọ̀wà tu fún wa ẹni tí wọ́n fi hàn òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹgbọ́ yé o tẹ́ ẹ bá rí kẹ́ ẹ lè mọ̀ dáadáa o bí òru rẹ̀ ṣe rí ni báwo rẹ̀ ṣe rí ni. bí na rẹ̀ ṣe rí nì Ìsá ọmọ Mariam kò sànẹ́bì kankan láàrin àti ẹ̀ tọba dé ẹni tọba wà láyé nù yín ẹni màmá sálámà sí sọlá àlàsọlá kí ni àwọn ẹ̀rí tó wà ó ní wàlẹ́bí nafsu muhammad biyadihi mo fi ọba tí ẹ̀ ní ìlú muhammad sallallahu alayhi wa sallam ti ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra òjíṣẹ́ ńlá ń búra ńgbà tí ò búra gánkọ́ láàyè tí kò ní làwọn. ó ní isa ọmọ mariam yóò sọ̀kalẹ̀ padà wá o tá sọ bẹ́ẹ̀ àlàyé kí ni àlàyé tó wà ní Qur'an bí ó ṣe sọ̀kalẹ̀ tí ó ń bá ń ta ọpọlọ rẹ mọ̀ pé ọpọlọ rẹ ló gun ọgbọ́dọ̀ gbàgbọ́ torí pé kí ni tẹ̀wọ́sík agba ọlọ́run ọba gbọ́ afọkàn tantan ntọ́sọ yóò rí bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àlàyé tó ṣe bó ṣe rí ni o lè má gbọ́ yé ó ní ń sọ̀kalẹ̀ bọ̀. onye ní má ṣe iyèméjì pẹ̀lú rẹ̀ ká máa gba ọrọ ọlọ́run ọba gbọ́ láì ṣe iyèméjì pẹ̀lú rẹ̀ ká máa gba ọrọ tó jíṣẹ́ náà sàásánà sàlàyé rẹ rẹ̀ gbọ́ láì ṣe pẹ̀lú rẹ̀ yìí ó òpó pàtàkì tó òpó alùsùnà torí òun di pé yẹn tó mú nǹkan ní ìlà. ọfẹ ṣìnà ní kọlọmọdé àṣì àfa wa sọ yìí pé ó tẹsílímù lẹkùnmá ìjuwọ́ jùsẹ̀ fún àwọn sọ́ọ̀sì méjèèjì quran àti sunna quran àti bá a ṣe tu ní jẹ́ quran àti bá a ṣe lò ó quran àti àgbọ́yé rẹ̀ interpretation rẹ̀ ìdọ́ntúmọ̀ sínú. torí pé kí ni qala Allah subhanahu wa ta'ala wa ma kana lil mu'mini kò yẹ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin wala mu'minatin bẹ́ẹ̀ náà ni ó yẹ fún olùgbàgbọ́ òdodo lóbìnrin idha qada Allahu wa rasuluhu amran tí ọlọ́run ọba tó bá ti ṣe òfin lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa sallam ọlọ́run ṣe òfin ọ̀rọ̀ òjíṣẹ́ lára àtàlà wọn á ṣàlàyé rẹ̀ báyìí lòfin rí báyìí lòfin rí o nítorí náà o ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ gbọ́dọ̀ ṣe báyìí o. an yakuna lakumul khiyara khiyaratu min amrihi kí wọ́n tún wá máa rí àṣàyàn kan nínú ọ̀rọ̀ wọn wọ́n tún wá fẹ́ ṣa nǹkan míyàn nínú ọ̀rọ̀ wọn yàtọ̀ sí tí ọlọ́run ọba ti pa láṣẹ tó jìṣẹ́ náà islam ti ṣàlàyé yékéyéké torí wípé ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ o tó bá tún ṣa nǹkan míyàn lẹ́yìn tọ́lọ́run ọba ti fi rójìṣẹ́ náà islam yìí kí ló ṣe ó ti ṣe ìsìyàn ìsìyàn ni wípé. ó ti takò ó ti yapa sí i. kíláàlà àbá wa sọ wa man ya'si Allaha wa rasulahu ẹni tó bá yapa sí tọ́lọ́hún ọba àtòjíṣẹ́ rẹ̀ tọ́jẹ́ yí pé méjèèjì gbọ́dọ̀ rìn papọ̀ nìyí. tàbárí owó sílẹ̀ níbo ni wọ́n máa kọ àmáǹtì sí ojú kan wọ́n kọ sí wọ́n kọ nǹkan mi sí òdì kejì nàka àwọn pé one naira tí wọ́n ten naira tí wọ́n ibi yìí nìkan ni wọ́n sọ wọn sọ làárọ̀ kọ̀wọ̀ is a coin of two faces two faces òfin agbọ́dọ̀ bọ̀ yìí lọ́ba sọ pé ẹni tó bá yapa sí tí ọlọ́run ọba sọ tọ́pọ̀ aláṣẹ àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam faqad dalla dalalan mubina ó ti ṣìnà ìṣìnà tó fojú hàn torí wọ́n ma bó ṣe kó lọ nínú ìgbésí ayé rẹ̀ bó ló ṣe rìn tọ́lọ́run ọba ó fi jẹ́ ọ yanjú àyàfi tó o bá rìn ojú wàkọ́lá nàbí yìí sọ́lọ́lá àlehi wà láàrin wàsánlá. òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọn náà wá sọ báyìí wípé. taraktu fikum amrayn lan tadillu man tamassaktum bihima kitaba allahi wa sunnata rasulihi sallallahu alayhi wa sallam. òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wá ṣe àlàyé rẹ̀ rí nígbà tí ó lọ bí ọ̀rọ̀ àsọ̀ọ́lẹ̀ wọ́n ní fikun amrayn mo fi nǹkan méjì ilẹ̀ fún tẹ́ ẹ gbọ́dọ̀ yẹ ń di rẹ̀ tẹ́ ẹ ti tẹ̀lé nǹkan méjì lan tadillu ma tamassaktum bihima E ni ṣìnà lópin ìgbà tẹ́ ẹ bá ti gbá òpó méjèèjì mú ìyẹn méjì tí mùsùlùmí fi fò. tọ́ba nìkan bí ìgbà tí ò ní kankan méjèèjì gbọ́dọ̀ sí kíni torí kò sẹ́yẹ tí ó fi yẹ kan fò apá kan ò sẹ́fò yóò pè méjì olùṣẹ́ nípa sinna wá sàìláyé rẹ̀ yékéyéké kìtàbù Allah tíra ọlọ́run ọba wa sunnata rasulihi àti ọ̀nà tá a gbà lò ó. tá a gbà tu tí ìránṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń ti ran wa láti wá ṣe bá ṣe tu ah, àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam torí bí wọ́n lárúbáwá táwọn jẹ́ wọ́n fẹ́ sàṣàfà àti márùwá wọ́n wá rántí ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba sọ́fà wal marwata. من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يتوف بهما lọ́dọ̀ tí wọ́n wá wò pé nígbà tó ṣe pé kò burú wípé kéèyàn tí ọba wá sí hajj tàbí umrah Safa àti Marwa nínú àwọn àmì ńláńlá ọlọ́run ọba ni. ẹnikẹ́ni tó bá wá ṣe bẹ́lẹ́ ọlọ́run ọba wò kò burú wípé kó sáfàfà àti márùwà wọ́n ní kí n sọ̀rọ̀ àyàn torí láàjù náà hà lọ́sọ̀ kò burú àlàyé wa wá lórí rárá torí wípé nígbà jàìlì tí wọ́n jogún bá nínú tí ànábì Ibrahim fi ilẹ̀ ni alayhi salatu wasalam àwọn náà ń ṣe nígbà àjà yìí wọ́n ń ṣe àwọn ń ṣe pẹ̀lú àníyàn ẹ̀bọ ṣùgbọ́n kí ni ànábì Ibrahim fi mú pa mú wa pẹ̀lá ìgbàgbọ́ tawhid àbí bẹ́ẹ̀ kọ́ ok òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ara wa pé kọ́ dà padà sórí ìgbàgbọ́ tawhid tí ànábì Ibrahim wá tọ̀ àwọn àwọ̀ igbe à dáwọn ń ṣe nígbà ẹbọ làwọn ò tún wá máa ṣe nísìn ọwọ́ afẹ́ máa ní wọn lára ọlọ́run ọba wa ń sọ pé láàjù náà àlẹ́ yìí kò sábúrú tẹ ẹ bá ṣe tèé tẹ ẹ ṣe tẹ́lẹ̀ wọn lórí ẹbọ ni bọ̀tí tí wọ́n fi gbé kalẹ̀ gan lórí ìgbàgbọ́ ni ìgbàgbọ́ yẹn ni màmá dá padà so yín tí ń kọ yín tí ń dà láàmú nù yín o ẹ kó kó kò sí wàhálà bẹ̀ so tá a bá lára ní lárúbáwá tí tí a wò filẹ̀ bó ṣe rí àmọ́ pé nígbà wọn ni lájú kò burú ayé pé tá a bá tiẹ̀ ṣe gan kì í yẹn nu rárá kì í ṣe bẹ́ẹ̀ ló wípé kí ni súnà àti súnà òun ni bá a ṣe gbọ́ kùránù yìí bá a ṣe lò ó tá a bá ti mú kúrò bẹ́ẹ̀ á lò nílòkulò á tù ní tukutu ní sayidina Umar radiyallahu anhu lọ́fi sọ pé idha jadalakum ahlul awa bil Qur'an táwọn enífẹ̀ẹ́nu bá ń fi kùránù ṣẹ̀rì lé lórí tí wọ́n sọ àyà kùránù sí i fọjadiluhu bi sunna ẹ̀yin ẹfi sunna ẹfi tu wọn lásọ lẹ́nu qur'an hamalatu tọ́lá àyà qur'an ọ̀nà tó pọ̀ láàlè tu sí èyí tí ó wà fún wa ní ìtumọ̀ òdodo pé rárá o bó ṣe rí ni o oníkíni òní sunna rárá bó ṣe fi kọ́ àná bó ṣe rí ni bó ṣe lò ní tọ́yẹ pé tá a bá pátì àní rí kúránì náà tù wàhálù sunna wal jamaa. وهل سنتي والجماعة لا يقولون كتاب الله ثم سنة رسوله صلى الله عليه وسلم بل كتاب الله وسنة رسوله معا نعم àwọn sunna àwọn tí wọ́n wà lójú ọ̀nà ẹ má gbọ́yé nígbọ́yé wípé súnà ní wípé ìtọ́yẹ pé tọ́ ọ bá ṣe ọgbàláda tọ́ ọ bá ṣe kọ̀lẹ́fẹ̀ là. súnà tá à ń túmọ̀ ń bí òní súnà bá a ṣe lò ó bá a ṣe gbọ́yé tá a bó la ṣe lò ó nítorí wọn bá ṣe ń rojíṣẹ́ náà sọ̀lá àṣọ̀lá wal jamaa tó jẹ́ pé àwọn tí wọ́n ń lò bẹ́ẹ̀ àwọn níjọ́ là tó jẹ́ pé wọn ò ní wọná kí a tó wà lè janna pé eléyìí súnà eléyìí ni mustahab eléyìí ni wájib eléyìí ni gbogbo wọn nígbẹ̀yìn lèyìn òun dé láti jẹ́ pé kí nǹkan lè fi rọrùn fún wa láti gbọ́ yé àwọn sàbí òjíṣẹ́ náà sàásìlà wọn ò kò sí báwọn látara ikú kíni níìsì ọ̀fẹ́ kírun ọ̀ka fatia ọ̀ka súralè ọ̀ka súralè fatia yìí ọba kí gbogbo ọ̀run báwọn ṣé irun rẹ̀ gbà bẹ́ẹ̀ ni irun rẹ̀ gbà ṣó wàá ó ní àtúnṣe kankan. Abiola ọ̀la àtúnṣe kankan rárá kò ní èdè àtúnṣe kankan látara pé látara wípé ẹrú ọlọ́run ọba kan ó kírun lára yóò jíṣẹ́ lásìlá àlọ́sọ́lá ya Rasulullah sallallahu alaihi wasallam yunmu yunmu yunmu tí Tiwa lẹ́yìn fatia èmi ò inú kankan o fatia nìkan lè ní maka tí mo bá rẹ̀ ti kà ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọba kọ́yà níyànà rẹ̀ táyé ń àmọ̀ bó ṣe gbóná ọwọ́ aléyìn tún jẹ́ tam seventy kọ́lọ́wọ́ yà níyà àlìjẹ́nà rẹ̀ kó fi kó ó ní ní ayé ń bí kí làwọn lé obìnrin oúnjẹ ilé nǹkan ọ̀gbìn àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo nǹkan wọ̀nyí kí là tó wọ̀tán wọn nítorí ọba jẹ tó ọba mu yóò dìgbẹ́ yóò dìtọ̀ ìyàwó tó o fẹ́ bó pé òun nìkan ni wá in the country tẹ́lẹ̀ yóò dògbó kì nti obìnrin fi ń soge ntó burẹ́wà jù lára rẹ̀ ntó nlé lára obìnrin ntí ibẹ̀ ni oríṣiríṣi ní jáde ńwọ̀ ịdị gịnị di kíni yóò kó gbogbo eléyìí lọ́hùn tó wà yóò máa dá ni kò ní í bùkù tó lè a mọ bí iṣẹ́ máa ṣe wá táwa ń bá ń lé kínní láyé tá à ń bá wá tó dìgbà kan ìmọ̀ ara èèyàn ni ọlọ́run ọba yìí kí ò ní rẹ̀yàn lọ́hùn yóò tó máa pọ̀ sí i mọ bí àbùkátà rẹ̀ yóò ń ṣe kí ni yóò máa sí lóbi ní ma la ayn ra'at wàlà udhun sami'at ntójú òrírí tẹ́tí ọ̀gbọ́rí ní bẹ̀lọ́n kọ́lọ́mọ́sá àti sàn kẹwàá kó fi ta wá lọ rẹ̀ kọ́mọ́jà wọ̀ náà ká tó gbádùn rẹ̀ náà eléyìí Allah subhanahu wa ta'ala ó ti júwe rẹ̀ fún òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ntí yàn máa léèrè. tí sàárè ti gbọ́ léyìí ó ní tí wọ́n bá ti ka fáti àtọ̀ tí mi máa ń tọrọ nu sórí yìnyín ìwọ àti emi èmi ò mọ yìnyín kankan o kí ló ń túmọ̀ kí ló ń pèlè sura mu kò mọ súra kankan tó ń wò fi lé òjíṣẹ́ náà mu tiẹ̀ dálé lórí tiwa náà lórí No iná náà làwa náà sọ àwọn à ń yà wá yà àlùjẹ náà làwa náà sọ owó fi kẹwà kò sọ yìí pé irun rẹ ò gbà o àyàfi tó o bá fi súra lè rárá bó o bá súra rẹ bá ṣe ń gùn lórí irun sí ní àwọn tí ṣe tó ṣe ni wọn á fi pé tó sórí fati àwọn orúkúnù ni èyí ò ní pé òpó òun ni tó bá ti yẹ tó kù bá ti yẹ lára lé sílé dùn mọ́ tó bá ti yẹ lára àrùn àwọn àfáàfẹ́ ìhùn rọ wọ́n fi kọ́ wa lẹ́sìn ni kó fi rọ̀ wá lọ́rùn ṣùgbọ́n ìṣúra tó gbélé o súnà lèyìn èyí ò ní wípé gbólóhùn súnà tiwọn tí wọ́n sọ ní wípé ìṣesí òjúṣẹ́ náà àṣìlám ní tọ́ dáa kìí ṣe wípé tọ́ ọ bá ṣe ò kò ní kò ní irun rẹ̀ ò ní gbà irun gbọ̀n èyí ṣe súnà ní ojú pàna báwọn wípé tọ́ ọ bá filẹ̀ ọgbà láadáa tọ́ ọ bá filẹ̀ ọ̀ọ́dẹ́sẹ̀ wàláyé tọ́ ọ bá filẹ̀ ọ̀dẹ́sẹ̀ ọ̀ràn yẹn ní ń gbọ̀n wọn ní inna rabbi huwa alladhi amarani bi àná ọlọ́run ọba mi lọ́pa mi láṣẹ ilé ó ní ẹ sọ ọmọ yín lẹ̀ ṣùgbọ́n irun mú túbọ̀ mú ẹ má jẹ́ kọ́kọ́ jẹ́ ìdè yín ẹ rọra túùmù ètè tì rẹ̀ báyìí ẹni tí ọlọ́run ọba tí ìfilá lẹ̀ lágbára ìpè kó kó wù rẹpẹtẹ tí ń rọra ṣìkínní yóò tètè máa yàn ṣùgbọ́n tọ́wọ́ bá ti ní súnà ní tọ́wọ́ bá ti kọ̀dẹ́sẹ̀ kí ni ó ṣe ah, ọ̀fẹ́ look fine boy kí ni ó ṣe lọ́gbẹ̀ẹ́ dànù ọwọ́ àdé bàbá seventy kó orúkú subhanallah torí pé kí ni àsìgbọ́ tí wọ́n ti gbọ́ yé sunna òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam àfa àwọn abiyẹ wa láyà kúlù àwọn alùsùnà àti jamaa wọn yẹ sọ yìí pé kitabullah tá a bá wà nǹkan tì nínú tírà ọlọ́run ọba tá a bá rí súnmọ́ súnmọ́ tẹ̀rọ sórí sọ́làsọ́nà ìgbà yìí làásẹ̀ tó wá bọ́ sínú súnà pé ẹ̀já lọ wò tá a bá rí bí tá a ti rí bí náà ọ̀parí nù táwa lọ́pọ̀lọ́ là bẹ́ẹ̀ kitabullah wọn ntí wọn máa sọ ní pé kìtàbù Allah tíra ọlọ́run ọba wà sunnata rasulihi máa àti sunna àwòjíṣẹ́ rẹ̀ sọláàsọlá pẹ̀lú rẹ̀ yìí ò ní wípé bó ṣe ṣàlàyé rẹ̀ fún wa tá a fi gbọ́ yé tá a fi máa lò pẹ̀lú rẹ̀ ká má bàa ṣe kí ni ká má bàa ṣe gbọ́ yé ká dẹ̀ má bàa ṣe lò lànà súnnàtà mọ̀kúrò. lànà súnnàtà torí pé súnnà o àlàyé àti bá a ṣe lò yìí mọ̀kúrò nàtún máa tàbí láàyè. papọ̀ mọ́ ni ó sopọ̀ mọ́ tíra ọlọ́run ọba ni tòrọ́ ọlọ́run ọba ti sọ pé ma atakum rasulu fakhudhuhu wa ma na'akum anhu fantahu. dójú iṣẹ́ nasara sọ̀rọ̀ àṣà ní tó bá pa yín mu lórí mu ẹ dì mú o ẹ gbà mú ntọ́ bá kì í lọ tó bá ní ẹ má ṣe ẹ má ṣe ọ̀lẹ́ ní fi rasulillah uswatun hasana àríkọ́sẹ̀ tó dáńtí ń bẹ fún yín lára òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́lá ولعن الله فرض الطاعة رسوله صلى الله عليه وسلم ká tẹ̀lé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ká tẹ̀lé ní gbogbo tí ọba ṣe. وسنته صلى الله عليه وآله وسلم مبينة للمعنى الذي أراده الله وسنته صلى الله عليه وآله وسلم سنة ري ojú ọ̀nà tí ń gbà ṣàlàyé ọ̀rọ̀ tí ń tọ́lọ́wọ́n bá fi ran tí ń dẹ̀ ń gbà lò ó mubayyinatun ń ṣe àlàyé ni lè máàná àlàyé gbólóhùn àlàyé ìtumọ̀ alladhi aradahu Allah ntí ọlọ́run ọba ń gbà lérò a ńgbà tó náà ọba sọ báyìí kí n lọ gbà lérò ni ntọ́ gbà ni bá a ṣe lò sunan tó wá ṣe é gbọ́ yí ó ṣe é lò láì bọ́ súnà mustahil kò ṣeé ṣe. àlàyé àgbọ́yé àti bá a ṣe lo àṣẹ ọlọ́run ọba ó ní kíni ó ní súnà ó ní àsáríkù wàsáríkàtù ọkùnrin tó bá jalè àtòbìnrin tó bá jalè fọkítẹ́rù ẹ̀yẹ ọ̀hùnmá ẹ̀gẹ́ wọn lọ́wọ́ ṣébi láti gé ni èjìká láti gé àbí ìbúpa àbọ̀rùn ọ̀wọ́ ń bí gbogbo ẹ̀ náà kí ni ọ̀wọ́ ni súnà ni ó ṣàlàyé pé rárá o ibi tí wọ́n ti gé ni kódẹ̀ tó di wípé yọ̀jẹ̀ sáré kù ó lè o yóò jẹ́ ni tó jẹ́ pé ntòjí ó ju oúnjẹ òòjọ́ lọ tó ń túmọ̀ sí pé tọ́ba yẹ pé oúnjẹ òòjọ́ nìkan ló jí kí ló ti lọ ṣe ebi níbo ni òfin ẹ̀ wà àdáàlà yẹn kò síbi tó wà sí níbi ìsà níbi súnà rárá lákòókò náà kí ló jí ètò jí tọ́ba jí mọ́tò kọ̀rẹ́ rè mí ó jí five thousand kí ló fẹ́ jẹ lóòjọ́ tó five thousand family of ten gan tí wọ́n bá fẹ́ jẹjẹ mọ́ra one thousand ó lò ládàá kí gaari one thousand.

ó ló ń jáde yunifásitì òun ò rí iṣẹ́ ẹ̀mọ́ tó dálẹ̀ ó ní tó yá jù ó lè dá ṣọ́ọ̀tì lẹ̀ mùsùlùmí wọ́lọ̀ àdúhùn ọ̀tọ̀rẹ́ rẹ̀ lẹ́yẹ kiri wọ́n lè dá ṣọ́ọ̀tì lẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n fi ń gbájú ẹ̀ ní gbà wọ́n rówó gbà tọ́pọ̀tọ́pọ̀tọ́pọ̀tọ́ wọ́n ti gbá àwọn ọmọ ìjọ lójú rẹpẹtẹ tó wọ́n bá wọ́n bá wọ́n bá bẹ́ dànù wọ́n láwọn ò tiẹ̀ mọ ti àti bàbá dáhùn àpàgàn àwọn ọmọ tó jẹ́ gbẹ̀yìn rẹ̀ ń gbẹ́lẹ́yìn àwọn ọmọ wọ́n ti tú dànù. torí mùsùlùmí wà pé gbogbo tó ń bá kójọ yóò lè kí ni yọ sàkáǹtì lérí rẹ̀ àṣegbé kò sí nínú ọlọ́run ọba àṣepamọ́ ni yọ àtúwò yọ ọmọ túbúlọ̀ sọ̀rọ̀ ayẹ̀sọ̀ níjọ́ tí àṣírí àwọn àṣírí ẹ̀dá yóò tù ẹgbà wa kan wá yìí pé tọ́wá díjọ́ gbélé àríkè àmọ́ tí gbogbo ẹ̀dá wa wà ní ihò eléyìí onísìnà eléyìí olè eléyìí òkùrọ̀ eléyìí gbájú oríṣiríṣi wá iṣẹ́ olúkálukú yọ máa. yóò ma hàn rẹ̀ omi ó lóyún torí a ọkùnrin bá ń lóyún tí ò lè rìn torí pé ni Awọn tó ti kó sínú ẹranko wà lọ sùjádà pé a wọ́n pe ọjọ́ yìí ní èsèjọ sùjádà ìwọ ní sùjádà ní a àwọn dúpẹ́ dọ́lọ́hún àwọn ẹ̀dẹ́ nìyà ṣé bọ́wọ́ kan ní mùsíbà tó fi jẹ́ pé èèyàn ṣọ́ra èèyàn ṣọ́ra bó ń gbẹ o bó ṣe lè wù kọ́ gbẹ̀yìn tó kò lè gbá síìdì mu pé a ògbẹ́ni gbẹ́ni ẹjẹ́ mu eléyìí kàrà tí ó fi gbé mu kí náà ṣẹlẹ̀ yọ sá ni ògbẹ́ni wọ́n sá fóònù kò lè ebi òye máa pàṣẹ ọkọ̀ wa lóúnjẹ ọfẹ́ fún tìbá àwọn wa ni aaa. iwu ń bẹ̀ ń oúnjẹ wọn yóò obi yóò pòórá mi a ní ebi ọ̀pá wọn òun ti yó yọ́dẹ̀ yìí olóòótọ́ ni tó rọ́pọ̀ yìí pé iná lòun ń sá fún òṣùpá ibi tó ń fẹ́ wọ̀ yìí ó gbóná jù náà lọ. hàrà wà mùsùlùmí máa ké kì í jẹ́ kí ọpọlọ òun ọpọlọ ń lẹ̀sìn rẹ̀ tọ́jẹ́ pé tí ọ kò ní kú tọ́ba mójútó ń bí kò ní kú ọ̀láyé kò ní kú ọ̀nà sàárè nígbà gbogbo nǹkan bá dojúrú lọ́ǹkan kò ní kú ọ̀nbẹ̀ ṣùgbọ́n tọ́ba ti gbà wípé kó kú kọ́gbọ́ fàyínà lọ́wọ́ ilẹ̀ ilẹ̀ ìrọ̀jọ̀ kò wá sọ́nà tá a fi yanjú rẹ̀ àfi ká má fi ọpọlọ tiwa gbé òfin ọlọ́run ọba pé a fi tú bá kan àfi bí kíni bójìṣẹ́ mọ́sálásí náà ń ṣe tú bó ṣe lò ó eléyìí ni súnà eléyìí ń làlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba àti ntọ́lọ́run ọba gbàlérò ntọ́ba yàtọ̀ sí dọ̀là bídà kọ́nà ọ̀yà wáyà lẹ́yìn ìgbà náà alùsùnà wal jamaa. bàdà zálika yattabi'una ma kana alayhi sahabatu minal muhajirin wal ansar. umman man. na wàlùkùlọ̀fà rọ̀ṣìdínà khususan nítorí eléyìí torí wípé ọ̀rọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam àlàyé rẹ̀ mímúlò rẹ̀ kò ṣeé gbọ́ yé o àfi kíni àti pẹ̀lú àwọn tí wọ́n bá lò gbà tọrọ bá dojú rú tí wọ́n bá ní ní kí wọ́n sọ̀rọ̀ wọn ní asúnà kẹrà asúnà kẹrà wà kẹrà bó ṣe kọ́ wa pé ká tu o tó dẹ̀ ní ká ṣe o báyìí ni tí wọ́n máa sọ àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tọ́lá àwọn ni wọ́n bá lò gbà gẹ́gẹ́ bí àpèjúwe tọ́ka ọba gbọ́ nkankan yé ọ̀kan ọgbọ̀ yé ìyàwó ẹ̀yà Aisha ọ̀dàlànà ó ní ẹnikẹ́ni tó bá sọ fún yín kó jìṣẹ́ náà sílẹ̀ àlọ́ sẹ́lẹ̀ ọ máa ń tọ̀ lóòrò ẹ ló purọ́ bẹ́ẹ̀ ni nínú ilé sàbẹ̀kì ó ní ńgbà tó jìṣẹ́ náà sílẹ̀ àfẹ́ tọ̀ ní gbangba èmi mọ́ra gàbó òru lọ́tàn níbi kílàǹgbé wọ́tò bárakàlá rẹ̀ níbi ògiri aláàmàdínjẹ́ ògiri eh, torí wọ́ọ̀lù wọ́ọ̀lù gbogbo wa sọ eh, níbi ògiri ibi báyìí ó rí ó ṣàádà rẹ̀. torí pé ó ń túmọ̀ sí pé kí ní gbangba a lè níbi tá a bá rí wípé yóò dáàbò bo ìhòòhò wa tí ò ní ṣe kíni torí nínú tó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ni pé tá a bá fẹ́ yàgbẹ́ níta tá a bá fẹ́ ṣe a bá àfi tẹ́ ẹ bá súnmọ́lẹ̀ tán nínú ádàbù gbígbọ̀nsẹ̀ ni ẹ súnmọ́lẹ̀ tán torí tọ́n tọ́ bá ti bọ́ra lẹ̀ ní àti òró kí ni ó ò ń gbé ìhòòhò rẹ síta ọ̀dẹ̀ lẹ́skíùsì fún ọgbọ́dọ̀ bora rẹ lásìrí nígbà ọba súnmọ́lẹ̀ tán wa tó wá bọ́ra òjíṣẹ́ náà Muhammad sallallahu wa sallam ó tọ̀ báyìí ó fúsárì ní gbangba sàábẹ̀ yìí ní lóòrò ló fúsárì èmi ni mo kọ́ di ni mo ní bò báyìí ju ti aisha nù ọ̀dàlà náà àgbọ̀dọ̀ dá ti sàábẹ̀ nù torí kíni òjíṣẹ́ náà ṣe méjèèjì ó ṣèkan nígbà tó fi para mọ́ ó ṣe kejì ní gbàǹtà torí kíni torí ìdí torí ìyìn ló bá sì rí jù kí tọ́ mọ́ bá sì kíni kọ́ mọ́ bá fọ́n sí wa lára. so ló fi jẹ́ yí pé alùsùnà wà jama gbogbo màkànà aléhi sùhábà n táwọn sàábé dúró lé lórí àwọn sàábé wò mí ní àtàwọn muhajiri wàlẹ̀ ansar àtàwọn ansar ẹ̀múmà pátápátá tí èsè wípé bọ́yá rárá o ntí sẹ́yìn náà lè bá sọ nìkan látẹ̀lé báwọn ṣí àṣẹ máa ń sọ tí wọ́n fi ṣìnà. wọ́n ṣìnà tẹ́fẹ́tẹ́fẹ́ látara pé kí ni ibi tí imam ali rọjàlá anu tí ó gbéra rẹ̀ sí wọ́n gbé síbẹ̀ torí ìfẹ́ àti kórìíra nǹkan méjì ni tọ́lọ́wọ́n bá fi sí wa lára tó pé a gbọ́dọ̀ na níwọ̀ntúnwọ̀nsì téèyàn ọ̀bá na níwọ̀ntúnwọ̀nsì yóò ṣìṣe láyé bí yọ́dẹ̀ jẹ́ àlọ́ ìkórìíra ẹni tí ìbá tọ́ba yẹ pé ń ta kò òfin ọlọ́run ọba á kórìíra tí í ṣe òǹbọ̀ kì í ṣòwò gangan ẹni tí ọba tọ́ba ṣe tí ò dáa á kórìíra tó ṣe òǹbọ̀ kì í ṣòwò gangan kí nìdí torí tọ́ba dọ̀la tọ́ba yí bìrì tọ́rọ́wọ́ ọlọ́run ọba gbogbo ẹ̀ wà tọ́ba ń ṣe dáadáa padà tọ́ba jẹ́ pé gangan la kórìíra ìkórira wọn á ìtú máa tẹ̀síwájú láti máa kórira rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ó ti tẹ̀ ní padà tá a wá ní òkú síbì kan rí dáadáa náà sì wẹ̀ ìfẹ́ á ni bọ́lá bá ṣe fi ká nà ẹni tí ń ṣe dáadáa ntọ́ ọlọ́run láìkì gan ọlọ́run láìkì ntọ́ ọlọ́run ọba bá fẹ́ràn tó jìṣẹ́ lọ́sà àṣàlám fẹ́ràn mùsùlùmí gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ torí ìpọ́lọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ fẹ́ràn rẹ̀ tọ́ ọba kórìíra rẹ̀ ó kórìíra ntọ́ ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ fẹ́ràn kí ló kí ni túmọ̀ yín ọ̀tá ọlọ́run ni ọ ọ̀tá òjíṣẹ́ lọ́sọ̀lọ́lá rẹ̀ sọ̀rọ̀ a gbọ́dọ̀ dáṣà adé kan fàyọ wípé òun nìkan lájù lára bí ọlọ́run ọba ṣe tu ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ náà là á ṣe tò ó ẹ̀ńtọ́ lọ́lá jù ní lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba sallallahu ala nabiyina wa nínú ẹ̀dẹ́ ènìyàn ó ní Abubakar Siddiq ọ̀dà ẹ̀ńtọ́ tún tẹ̀lé láti ojú ayé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìláàmù náà tọ́ba sọ̀rọ̀ kan tí àwọn èèyàn bá wò yí pé a ìmọ̀lélẹ̀ aníṣẹ́ ìmọ̀ ni èmi ń gbà orí bẹ́ẹ̀ Abubakar gbà bẹ́ẹ̀ rọ̀dára àná Umar náà gbà bẹ́ẹ̀ nfa méjèèjì yẹn jẹ́rìí pé ìmánu wọn o kì í ṣe kékeré kọ̀lọ̀kọ̀lọ̀ ọbọ̀sàgbo ẹran lọ́ba ki, ẹran ẹlẹ́ran mọ́lẹ̀ ẹlẹ́ran náà wá ní ìwọ ò ní gbélé ìlọ lọ́ba bẹ̀rẹ̀ sí lé ó lé ńgbò lé débi kan ọba já ẹran gbà lẹ́nu rẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ bá dojú ko kókó bá ní oúnjẹ mi lọ́ọ́ dẹ̀ dí mi lọ́wọ́ yìí lọ́ba ní áá. subahana ẹranko sọrọ agbayanu ó ní agbayanu torí kó sọ̀rọ̀ eléyìí e sàgbàyanu ṣe bẹ́ẹ̀ nìkan mo rí ire wá báyìí wípé kẹ tẹ̀lé náà ní kẹfì sórí ire ẹlẹ́tẹ̀lé agbayanu wo ló tó mọ̀ tẹ́mi ń sọ̀rọ̀ yìí e sàgbàyanu àá ta ni ó ṣé bí Muhammad bẹ láàrin sallallahu alaihi wasallam kò má kò kò má ka ọlọ́run gbé sí lẹ́nu ó ní kọ́ wá fi tán yín sọ́nà ẹ̀wọ̀n ń bá jẹ́ gbógun tì í tàgbáyà nu olótóyù ṣé pé mi ń sọ̀rọ̀ làgbáyà ni eléyìí sàgbáyà ni àìmọye tọ́ba jẹ́ ikọ́lọ́hún fún alágbára ká tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ fún yín ẹ̀yin ọmọ èdè nìyẹn ẹ̀ bá gbó kífà. àwọn sábẹ́ ẹranko sọ̀rọ̀ òjíṣẹ́ ni mọ̀ gbà bẹ́ẹ̀ umaru abubakar gbà bẹ́ẹ̀ umaru náà gbà bẹ́ẹ̀ níbi tí ìgbàgbọ́ wọn tó ṣe kí ni tó mú kéde kí baba náà tó kú wọ́n dẹ̀ kú ọ̀nà lára sílá wọn jásẹ̀ lórí rẹ̀ tó ara sórí báwọn eléyìí o ibi táwọn dúró sí táwọn àwọn ò ní dúró síbi kan síbòmí àyàfi tó dúró lé lórí àbí Usman radiyallahu anhu tó jẹ́ wípé àwọn sàbẹ̀ yìí ojú sójìṣẹ́ náà sallallahu alaihi wasallam òjìṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣe jókòó ó sì tan iyì rẹ̀ lẹ̀ sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ń sálámà kò mìíràn wọ́n wọlé wá bàbẹ́ bí Sayyidina Uthman ṣe ṣe salamu alaikum wa rahmatullah òjìṣẹ́ náà sallallahu alaihi wasallam wọn dẹ wọ́n béèrè lọ́wọ́ ìjíṣẹ́ náà sọ gbogbo wa là ń ti ń wọlé látẹ̀kàn ẹ̀ change ara gbà tí Ibn na radiyallahu anhu tó sálámà lẹ́bàá bọ̀rọ̀ wọn ni a ah, àwọn màláíkà mi lókè gan wọ́n ti ju Ibn Affan wọ́n ti ju rẹ̀ ẹ̀ pé àwọn fi pé ẹni sọ pé àwọn eléyìí wọn yẹ sẹ́yìn lásán ọlọ́run kan dá wọn bí ẹ̀gbáǹpù ìgbé iṣẹ́ rí ẹgbẹ́ èèyàn ni mo dẹ́yìn náà wọ àwọn náà ń jẹun wọn mú wọn ń ṣe gbogbo ẹ̀wọ̀ bọ̀tẹ́ rí bí wọ́n ṣe ṣe ni ẹ̀yìn náà ṣe ṣe ní àjẹ́bẹ̀ táwọn eléyìí yàrá àfi bí ìgbà tí wọn ò ṣèyàn táyà bá wá dojúrú táyà mukun mẹ́kọ̀ọ́ táyà pọnú tí ayé ń forí rìn tẹ́dà kan bá wá sọ pé àá òun náà fẹ́ jọ tiwọn kí náà ṣẹlẹ̀ <laughs> kàkà àbẹ̀dẹ̀ alẹ́ jẹ́mu.